السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد sure الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المؤمنون أيتها المؤمنات اتقوا ربكم الذي خلقكم واعبدوه ولا تشركوا به شيئا واعلموا أن ربكم قد دعاكم وحثكم على أن تعتبروا في أفعاله وتدبيراته فقال عز وجل فاعتبروا يا أولي الأبصار وقال عز وجل كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون وقال سبحانه إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون فالعالم اليوم قلق وفي دنياكم اليوم حزة ودكة وذلك كله بسبب أجراه الله عز وجل وأحدثه ففي بعض الدول ففي بعض الدول منع رسميا عدم إقامة الجمعة والجماعات لا مدرسة ولا وظيفة ولا حركة وديارهم خالية وذلك كله خوفا من انتشار المرض الفتاك ومما يجلب الانتباه أيها المؤمنون أنهم جميعا اتفقوا على أن الحل الناجح السريع هو لعدم انتشار هذا الداء هو العزلة التامة سبحان الله العزلة علاج ناجح ناجع تنفع نفعا عظيما للخلاص من الأمراض البدنية ولذا أدعوكم يا أيها المؤمنون أن تعتبروا واعلموا أن العزلة نفسها وعدم مخالطة أهل الكفر والبدعة والفسق هو علاج أيضا ناجح ناجع أيضا فاعتبروا يا أولي الأبصار فالقرآن الكريم دعانا إلى ألا نخالط الكفار وألا نجالس المنافقين والعصاد فقال عز وجل وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم وهو أيضا منهج نبوي شريف وعلى ذلك سار السلف الصالح رضي الله عنه فعن ابن عباس رضي الله عنهما قال لا تجالس أهل الأهواء فإن مجالستهم ممرضة للقلب وعن الحسن البصري رحمه الله أنه قال لا تجالسوا أهل الأهواء ولا تجادلوهم ولا تسمعوا منهم بارك الله لي ولكم واجعلني وإياكم من المهتدين المهديين الهاديين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹ̀yin mùmínì lọ́kùnrin ẹ̀yin mùmínì lóbìnrin jẹ́ ká tún bẹ̀rù ọlọ́run ọba ká dẹ̀ máa sin ọlọ́run ọba bó ti tó àti bó ti yẹ ká dẹ̀ jìnà sí ẹbọ ká má mú nǹkan mímọ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala torí ọba tá ń sìn yìí ọba mímọ́ ni gbogbo ń tọ́ bá má kò ní gbàdọ̀tì ẹlọ́mọ pé ẹ bọ́ ìkan nínú àwọn àdọ̀tì ni ọlọ́run ọba wa yìí táwọn pé subhanallah ẹni tó ń pè subhanallah yìí fún tó tún mú nǹkan mímọ́ o subhana kankan o opposite subhana ló ń ṣe torí pé nǹkan mímọ́ ìdọ̀tí bọ́dọ̀ jìnà sí ọba ìdọ̀tí lọ́dọ̀ ọlọ́run ọba òun náà sì ní ẹbọ ṣíṣe ẹ̀jẹ̀ ká sí ọlọ́run ọba ká máa mọ ẹbọ mọ́ ọlọ́run ọba o ká lè bá àgbádùn ọlọ́run ọba náà torí tí yàrá ń ti nǹkan pàápàá jùlọ tí yàn bá ń sin ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tí kò bá mú nǹkan kan mímọ̀ wà á gbádùn ọlọ́run ọba àwọn ànábì ọlọ́run wọ́n gbádùn ọlọ́run torí pé wọn mẹ́bọ mọ́lọ́run ọba àwọn ẹni tòní tí wọn fẹ́ sin lọ́run mọ́ tó jẹ́ sí wọ́n sin nǹkan mímọ̀ ọlọ́run ọba ojú ọ̀nà òtúrù fún ọ ẹlòmíkún ṣàdúrà ṣàdúrà kò gbà ìwọ ló jọ gbà ẹni tó ń kí sí ẹni mímọ́ ni ọdẹ ti mẹ́bọ mọ́ kò ní jẹ́ pé ẹ̀ ẹ̀jẹ̀ ká sin lọ́run ká má mú nǹkan mímọ̀ ọlọ́run ọba ẹ̀jẹ̀ ká lọ́ mọ̀ wípé ọlọ́run ọba wa yìí ó pè wá ọdẹ tí wá lójú kòkòrò ibi ká máa ronú ká máa wòye ká máa fojú inú wo nǹkan ká máa máa ranjú kànàdà lásán máa wo nǹkan lásán ká máa wo nǹkan pẹ̀lú ojú inú ká sì máa wòye sí gbogbo nǹkan tá a bá rí òun ní ìlànà alukur'an òun sì ní ìlànà anábìwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba pè wá pé ká ronú ìrònú tí wọ́n ní ká ròyìn ìrònú tá a fi mú àǹfààní jáde ni o bójò bá ń rọ̀ mọ́wò bójò ń rọ̀ lásán bóorú bá mú mọ́wò mú lásán bá mú rántí kí wẹ́dà bá wà òkè tó ń gbádùn ẹ̀gbé tó sí agbádá rẹ báyìí tátẹ́gùn ń bẹ̀ púpọ̀ rántí àlejò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀rẹ́ ènìyàn tí ó jẹ́ onípa àmà ronú rárá akàmọ́wò nǹkan nọ́mà ń tiẹ̀ ní gbogbo nǹkan

ọ wá dúró níbi ẹgbẹ́ simenti kan bí sọ́kàwé musari pọ́n fẹ́nu gbẹ́ ilẹ̀ mohau kí ni wà lọ́sàn gàgà àsọ́gbọ̀n délẹ̀ ní kan gbọ̀n ó dẹ̀ rí mi kò lè sá lè tó túmọ̀ sí wípé ntọ́fẹ́ ṣe yẹn nì ó ti gba ọ̀pọ̀lọpọ̀ làákàyè lákòókò wọn náà pé ẹran tẹ́bi ti pa tó wá ṣe èsì rí ògì ológi tọ́tẹnubọ́ bẹ̀ ẹ ti nà tóbi mẹ́fà kò tó kúrò mẹ́ torí pé wọ́n gbàdùn ẹ̀ lọ́wọ́ aláǹgbá ni ó wá ń gbẹ́lẹ̀ ó ń gbẹ́lẹ̀ mo sáwọn báyìí níbo lọ ń lọ lónìí aláǹgbé ìgbénu sà ntáwa mọ́ ni ẹ̀yìn kù lé nǹkan kan ní ọmọ sápamọ́ sí nígbà tí ó ṣe lọ́bọ̀ bá rí kíní kan wáyé nígbà tó wáyé òpè yẹn jáde tán àti ẹyin rẹ̀ ní bẹ́ẹ̀ ẹyin tó ń yí níwà ń bẹ̀ ọ fẹ́ yé òmíràn bó ṣe gbẹ́lẹ̀ tọkàn láyé ọkàn kọ ìdí síbẹ̀

agbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ mbẹ́ ni tí bá ń kẹ́kọ̀ọ́ mbẹ́ òun development ń bá ẹnìyẹn nínú làákàyè nínú gbàgbọ́ nínú ẹ̀sìn rẹ̀ ọlọ́run ní fa àtẹ́bìrò ẹ máa ronú jinlẹ̀ o ya ulil absar ọlọ́run tó pe àmì bomi pé la'allakum ta'qilun ẹ ta'qilun ẹ máa wo gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ kẹ́ ẹ sì máa ronú sí tẹ́ ẹ bá ti ronú sí ẹ mú rìsọ́ọ̀tì jáde ẹ máa ń fààní jáde fáwọn ará yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lò láyé yìí àwọn tó mú wa tí wọ́n ṣe wọ́n rò ni o kọ̀ wá láti sánmà fúnra ẹ̀ fáànù yọ sọ̀kalẹ̀ sánmà ni aago dáhùn ò ní kọ̀sọ̀kalẹ̀ láti sánmà o bọ́ọ̀bù yìí kọ̀sọ̀kalẹ̀ láti sánmà o ṣùgbọ́n tí wọ́n fi ṣe sánmà ló ti wá sánmà dà á lẹ̀ ilẹ̀ wá hù jáde tàbí kẹ́ bá nínú ilẹ̀ gbogbo tí wọ́n fi ṣe kínní yẹn nìkan ọ̀dà á fúnra ẹ̀ nínú sí ọlọ́run náà wọ́n ti produce ẹ̀ jáde báwo wá ni wọ́n ti produce nǹkan ẹ̀ jáde wọ́n ronú jinlẹ̀ ní ọlọ́run ní ẹ̀yin mọ́mì ní ẹ máa rárò jinlẹ̀ oníṣẹ́ ọwọ́ rárò jinlẹ̀ lẹ́nu iṣẹ́ ojú kan náà lọ́wọ́ gbé sókè sí ìpé ìbá tí máa ń tẹ́tẹ́lẹ̀ ní a bá tún sí báyìí náà bóyá tún lè wà òkè ju dára kọ̀ọ̀kọ́ lọ ọlọ́ni a ronú jinlẹ̀ lónìí lọ́jọ́ òní tá a wà yìí ayé ń dàárú púpọ̀ gbogbo wọ́ọ̀t ní mì tìtìtì gbogbo ayé rúkèrúdò wà nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ọlọ́run ọba ló sì mú ìṣẹ̀lẹ̀ ń wà àwọn àtẹ̀lẹ̀tọ́lọ́ mú wáyé àkọ́gbọ́dọ̀ wò lásán àgbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mbẹ̀ nítafẹ́ mú fún ara mi nínú àwọn kọ́ńtì kan láyé lónìí èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ lọ sí júmọ́ lónìí wọn kò sì gbọ́dọ̀ kírun jàmáà ní masalasi wọn kò sí skul kò sí sẹ́ ọmọ primary pa wọ́n ti gbogbo iléeṣẹ́ ìjọba pa wọ́n ti gbogbo village station pa kò sí chọ́ọ̀chì láwọn abẹ̀ mi àwọn tó chọ́ọ̀chì mẹ́bẹ̀ náà wọ́n ti gbogbo chọ́ọ̀chì pa kó ń lé gbélé ní ẹ gbọ́dọ̀ ní ìsìpapọ̀ ìjọba lọ́pàá sẹ́bẹ̀ ó sì ní ojú nínú sẹ̀ríà ó lójú nínú sẹ̀ríà níta lójú ni pé pàmíṣà wà fún wa nínú sẹ̀ríà nǹkan lè gbé wa tí wọ́n pẹ̀ gbọ́dọ̀ lọ́júmọ́ ẹ kálukú kízúri ẹ̀yẹ nǹkan lè ṣẹlẹ̀ tó pẹ̀ gbọ́dọ̀ wájà máa ṣùgbọ́n ẹ pè ń kọ́fí mọ́mọ́ pákòkò òun tó kálukú kírun lé ẹ̀wá ìwọ náà rí pé tójò bá rọ̀ tó bá ti ká ọmọ ilé súnà ní kó kírun rẹ̀ lé àgbọ̀n àti tójò bá rọ̀ kírun pé mímọ́ ni mo fẹ́ sùn rẹ̀ bọ́ ga sókè púpọ̀ òjò ń rọ̀ lọ́wọ́ wọ́n fẹ́ pè rọmọ gíríbì ó kú ìṣẹ́jú márùn àbí ìṣẹ́jú kan òjò bẹ̀rẹ̀ wàràwàràwàrà kí ni súnà rẹ̀ kó sí mẹ́rin ẹni tí <laughs> ẹnu yìí tẹ́wàá masalasi tó jò ká máa masalasi ẹ̀yìn lẹ́kìtì wọ́n lè pé mu'azinu nìkan náà lọ́dá wa masalasi kọ́dàrún ẹ̀kìn súnà nìyẹn ìdìbò àwọn àtọ́ ìgbé yẹ́s bá mọ́bìnrin ńlá o wọ́n lọ masalasi ó ṣe súnà mbẹ̀ á kó nínú tọ́ bá wa masalasi o ẹ̀ àwọn àṣẹlẹ̀ lè gbé wa tí wọ́n sọ pé mọ́wà jama mọ́wà sí juma ṣùgbọ́n àwọn àṣẹlẹ̀ kan lè wà tí wọ́n ti ẹ̀ wá tilẹ̀kùn juma gan pé ẹ̀ bọ́dọ̀ kí juma ẹ̀ bọ́dọ̀ kí jama àwọn kọ́ńtì kan bẹ lẹ́yìn tó jẹ́ sí pé lónìí wọn ọ̀jẹ̀ kan kí jùmọ̀ nílùú wọn especially Kuwait ẹ̀yìn pẹ̀lú ìlú Islam gọ́ọ̀mẹ̀ntì wọ́n gbé òfin jáde pẹ̀lú ìbámu sẹ́ríà ẹ gbọ́dọ̀ wá jùmọ̀ ẹ kò sì gbọ́dọ̀ wá sí jàmá àyà kó lé ogbélé kálukó kí wọn lé ẹ̀rí ìṣẹ̀lẹ̀ gbanú ni ó ṣẹlẹ̀ ní àwọn ìlú mìíràn tó jẹ́ dúró Islam náà láti bí ọ̀sẹ̀ kan kò sí skul kò síṣẹ́ kálukọ́ wà nílẹ̀ kí lọ́pàá tí wọ́n fi ṣe gbogbo eléyìí wọ́n ń sá àsálà wọ́n lè fẹ́ dáàbò bóra wọn níbi àìsàn kòrónà ìkọ́mọ́ba àti jẹ́ sí pé dídàpọ̀ lílúpọ̀ yóò jẹ́ kíkẹ́ níyàwó pọ̀ sí nínú ìlú yẹn ẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà náà tọ́lọ̀ mú wa àwọn ọ̀wá ń wò báyẹn lásán ẹni tó bá ní làákàyè gbogbo àwọn elétò ayé wọ́n wá fẹnu kò rí bí ọ̀nà àbáyọ tó dára jù láti dáàbò bo àwa tí nǹkan yẹ ò ṣe ò ní pé kálukú ọdá wà kẹni tó ṣe kọ́mọ́ dàpọ̀ mọ́ ẹni tí ò ṣe kọ́mọ́ méjì pọ̀ mọ́ tí ò ṣe wọ́n fẹnu pé ká máa dàpọ̀ mọ́ra wa yìí ọ wà nínú tí máa ń jẹ́ kí àìsàn ara kó spread káàkiri ìbí kéèyàn jókòó tá aláìsàn aláìsàn ara bó bá jókòó tí ẹni tí ọ̀fẹ̀kẹ̀ bá ń mú tí ẹ dẹ̀ tilẹ̀kùn yàrá tẹ́ wà pa tó bá sín bí ẹ̀mẹ́wàá àbẹ́ méje ó ṣeéṣe kí ọ̀nà òkòkò mẹ́ àwọn àìsàn tí máa ràn lára ènìyàn gbogbo onímọ̀ ètò ayé onímọ̀ ògùn ayé wọ́n fẹ́nu kò rí pé ọ̀nà tá a lè gbàgbára wa sílẹ̀ ń bẹ̀ jù ní pé ká má miss kan yẹn ẹ bá ní hiv lára yín tó ẹ kọkùnrin bá ní tíyàwó rẹ̀ ò ní tó bá súnmọ́ ìyàwó ẹ̀ tí ò lọ gba tí ó fi dáàbò bo ìyàwó rẹ̀ fóun bẹ́ẹ̀ ó súnmọ́ sí ìyàwó rẹ̀ náà rẹ̀ wọ́n dàpọ̀ nù wọ́n ti dàpọ̀ nù gbogbo ayé lọ́fẹ̀ẹ́nu kò pé ká dàpọ̀ mọ́ aláìsàn ó ń ká ìsàn ara ni ẹ̀kọ́ táwọn afẹ́ mọ́bẹ̀ni dé ẹlọ́mọ fẹ́ alukur'an ó pè wá anabi alayhi salatu wa salam wọ́n fà wá àwọn sálàf wọ́n já wa ń pàṣẹ pé ẹ ṣọ́ra o ẹ má mi ìsìn máwọn ẹni burú níbi tẹ̀sí

ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم ọlọ́ni tẹ́ bá ti bá àwọn kèfèrí jókòó tẹ́jọ́ ń lọ tẹ́jọ́ ń bọ̀ tí wọ́n bá ń sàbúrú wọn lọ́wọ́ ẹ̀yin náà dára burú padà ìtumọ̀ ayà ni anábì wọn alayhi salatu wassalam wọ́n fà wá wípé ẹ kò gbọ́dọ̀ máa mìs máwọn aláburú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbékalẹ̀ àsàmọ̀ ọ̀rọ̀ kí wọ́n sọ wọ́n sọ nínú àwọn ọ̀rọ̀ kan yípe ẹni tó bá jókòó ti tẹ́ni rí ó dẹ̀ bí ẹni tó jókòó tẹ́ni tí ń ta pẹ̀fúm wọ́n ní yídà kọ́ ọ̀rà lọ́dọ̀ rẹ̀ tàbí kó tú díẹ̀ sí ọ tí ọba dẹ̀ tú sí ọ ọwọ́ tó wà lọ́wọ́ rẹ̀ tó fi bọ̀ ẹ́ lọ́wọ́ yóò náà ní ó kó àwọn tí wọ́n máa ń fún ẹwìrì nínú ẹwìrì tàbí wẹ́dà ẹjẹ́ pé wẹ́dà nìsín wẹ́dà ti máa jóni jóni fúrúrúrú tí wọ́n máa jókè ní báyìí wọ́n ní bá lọ jókòó tirú ẹni bẹ́ẹ̀ kò sí tó mú bọ́ ńbẹ tí ó jẹ ńtọ́jà inú kó mú oorun tí ọ̀dà kúrò ńbẹ tàbí kí ẹ̀ta wàrà ná kọ́ tata sọ̀rọ̀ rẹ kó lu àsọ̀ rẹ àní ká má bẹ ẹni burúkú jókòó nínú ẹ̀sìn náà ká má mi ìtumọ̀ wọn eléyàn ní ìlànà tó yẹ kó jẹ́ kí ẹ̀kọ́ fún wa wọ́n ní gbogbo ayé fẹ́nu kò pé ẹni tó bá jókòó inú ọ̀nà tá a lè gbàgbára wá lẹ̀ kúrò níbi àìsàn ara ní pé ká má jókòó ti àwọn aláìsàn ara ẹ wá lọ mọ̀ pé bẹ́ẹ̀ náà lórí inú ẹ̀sìn ọ̀nà tó lè gbà mórí bọ́ kúrò níbi igbó jíjẹ nínú ẹ̀sìn òun náà ní pípọ̀ náà mọ́ bá àwọn tí àìsàn ṣe nínú ẹ̀sìn kọ́ mọ́ bá wọn jókòó mọ́ bá kèfèrí jókòó mọ́jọ máa rẹ́ ọ ẹn tó bá ti dé ń lọ ilé kí ń rọ̀lẹ́ irọ́ lọ pa irọ́ lọ pa ìwọ náà máa fi ilé kí ó ti ń lọ wákàtí kan ilé kí ó gan òní láárí kò ní kò ní standard school látàgó mẹ́jọ àárọ̀ láti seven thirty àárọ̀ ó ti di three ọ̀sán tó kù mẹ́ ó sì lóbi ọdún méje ń bẹ àbí méjìlá ń bẹ ọwá ní yọ́là kò lè la ó àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ń bẹ nù ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ meet fáwọn kèfèrí ẹ̀ gbọ́dọ̀ dàpọ̀ fáwọn amọ̀náfẹ́ bákan náà àwọn bídíà ẹ̀jẹ̀ náà tí wọ́n tẹ́ bá ti lè dàpọ̀ mọ́ wọn wọn yín o ìfún àmá sá fún wọn ní ọkọ̀ wọ́tọ́ lọ́wọ́ bá ti fún ní káà tó fẹ́ wọkọ̀ ní gáràjì tó bá wọnú mọ́tò pé ta ló wà nù ta ni màá jókòó sí wúrẹ́ tó jókòó sí o. àwọn salaf abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma ẹ̀já fọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ rí abdullahi bin abbas wọ́n sọ yí pé la tujalis ahla al-ahwa má máa bá wọn ní fẹ́ẹ́nu jókòó àwọn bídíà torí pé tọ́ bá ti lè bá wọn jókòó fa inna mujalasatahum mumridatun lil qalb torí pé tẹ́ ẹ bá ti lè jókòó tí àwọn oníbídíà àwọn aláìsàn ẹ̀sìn náà ń pè lóun bídíà àwọn aláìsàn ẹ̀sìn náà wọ́n ń pè ní òun bídíà tẹ́ ẹ bá ti lè jókòó tí àwọn aláìsàn ẹ̀sìn yìí fa ìnáhù jíjókòó tí wọ́n ní mọ̀mọ́rí lọ́tún lè kọlù yóò kọ́ àìsàn wọnú ọkàn ti yín náà ọwọ́ aṣèrẹ́gì àjò aṣèrẹ́gì ó ṣèrẹ́gì àwọn ayé ní tọba jókòó tí aláìsàn ara yọ ọ́ bẹ́ẹ̀ náà ni elétò ẹ̀sìn náà sọ pé tọba jókòó tí aláìsàn ẹ̀sìn yọ ọ́ ìrẹ́ ya ìyá mi múmìnì lọ́kùnrin àti lóbìnrin gbogbo ntọ́ ọba ti mọ̀ pé ó sí ìlànà na Islam mami tì máa àbúrò mi káfẹ́ ti marriage ìmọ̀ wọn ní chọ́ọ̀tì wọn ti ṣe ní oṣù bọ́ọ̀lù má ó sì lọ́bẹ̀ náà òun náà wọnú ọ o gbọ́dọ̀ mí báwọn kèfèrí tó bá fẹ́ kí àìsàn wọn kọ́ ràn ọ́ a kò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ìran wa àwọn ọmọ wa àwọn aya wa àwọn kẹtọ́ wà lábẹ́ wa kọ́ dàpọ̀ máwọn kèfèrí bákan náà gbọ́dọ̀ jìnà sáwọn oníbídíà ẹ̀kọ́ta kọ́ lára fẹ́ àtẹ́bìrú ya olè abẹ́sọ̀ náà kòrónà ń fán káàkiri wọ́n ní ọ̀nà tàà lè gbà dáàbò bóra òní ká má jókòó tí ká má mí ma àwọn tó ní bẹ́ẹ̀ náà ni wọ́n náà má dàpọ̀ mẹ́ni tó ní bídíà lára wọn mọ́ dàpọ̀ mẹ́lẹ́sẹ̀ ẹ mọkàn bá lọ lásán ni mọkàn jókòó tí wọn lé ọtí lásán ni ní o mú irọ́ ni ó mú padà ní sẹrí àsọfà ní èmi sìgá ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ òun òun sìgá ni ok àwọn ọ̀rẹ́ òun sìgá ni ok ó mú padà ẹ̀mí ọmọ agbèrè sí ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ òun alágbèrè ni ó ságbèrè padà o èmi ọmọ 4190 ṣùgbọ́n àwọn bọ́ọ̀sì yẹn ń bẹ lọ́dà ọ̀rẹ́ mi ni wọ́n irọ́ ni nine wọ́n náà yà padà gbogbo àwọn nǹkan tá a bá ti mọ̀ pé kò dára especially àwọn tá a ti mọ̀ àjọ ẹ̀jẹ̀ ká táwọn tó ń ṣe bí àìsàn ara ti ń ràn bẹ́ẹ̀ náà ni àìsàn ẹ̀mí náà ràn ọ́ àwọn yorùbá náà ní àgùntàn tó bá bá járìn yóò jẹjẹ kújẹ bẹ́ẹ̀ ni wọ́n gbà bẹ́ẹ̀ sì ṣe wí gan ni ẹ̀ bẹ́ẹ̀ ni àbá bẹ́ẹ̀ ti ń fagbórin yóò fagbó ẹ̀sìn rígbó ẹ̀sìn wà ṣìgá ẹ̀sìn wà bídíà náà jura wọn lọ onígbó bídíà ń bẹ́ẹ̀ onísìgá bídíà mẹ́sẹ̀ mọ̀ pé sìgá sanjú gbó lọ nínú àwọn tó ń fà á bẹ́ẹ̀ náà ni bídíà náà ju bídíà lọ àti tọ̀wọ́n àti tìsàlẹ̀ ó gbọ́dọ̀ sá fún o gẹ́gẹ́ bó ti ń sá fún aláìsàn ara bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ sá fún aláìsàn ẹ̀mí náà abẹ́lẹ́wọ̀n bàbá aláàánú jùlọ àwọn ìlú tí ń gbóná báyìí ọlọ́run bá wa pẹ̀tù síbẹ̀ ọlọ́run bá ìlú tí a tó tutù rẹ̀rẹ̀ báyìí tí nǹkan kan ò sí wáyìí ah ọlọ́mọ ṣàánú wa ọlọ́mọ kẹwàá gan kí la fi dáàbò bóra wa ìhàn agbára wo ní kí la ní bọ́ bá ṣẹlẹ̀ apá àwọ̀ ọ̀ka mìíráyà ló kọ wá ń jẹ́ mìíráyà ẹni bí a níbi tá àṣàlọ àti ìlágbára àlówó kò sí nǹkan kan ànírinṣẹ́ àlówó àtúnrẹ́dì láti dáàbò bóra wa ẹ máa kú lọ ní Nàìjíríà ẹ̀mí ló kún bẹ́ẹ̀ àwọn ò tí pọ̀ wọ́n kà máa kọ̀m̀pẹ́ rẹ̀ síbẹ̀ àwọn ò tí tó ti lu báyìí ṣùgbọ́n ọlọ́run abo rẹ tó nípọn jẹ wúrin lọ gẹ́gẹ́ bá wọn afá àti ìlú ọlọ́run tó dáàbò bẹ̀rẹ̀ bò wá Nàìjíríà lápapọ̀ mọ́jẹ̀ ìtàn yọ wọlé sọ́dọ̀ wa o àwọn tó wà lọ́dọ̀ wọn ọlọ́mbà wa yọ wọn kúrò níbẹ̀ kó bá wọn kápá rẹ̀ kó yọ wọn kúrò níbẹ̀ wọ́lọ́bà tó mọ́ ń gbàdúrà fọ́gbàdúrà wà áhìrì dáwà náà alhamdulillah